Why does she feel pé we only five million naira? ìyàwó ti tiẹ̀ kọ̀ọ̀ṣọ́ lẹ́nu kó má yẹ ẹni lówó. ó kẹ́kọ̀ọ́ sọ́ọ́ lẹ́nu ẹ̀jà rẹ kó dákẹ́ ẹnu ẹ̀jà rẹ. tẹ́ ẹ bá fẹ́ lóko èèyàn lọ́rùn nínú kí n bá àdìpọ̀ pàmí ìkan ṣẹlẹ̀. dúró dé ayé ritualist kí ló fi gbé nílé ẹ. àbámọ̀ nílẹ̀ yọrọ̀ ádámù èyí èdè odò eléyìí wọ́n lórúkọ ńlá ẹnì mi ò ṣàjẹ́ mi ò ṣàjẹ́. Oh God kọ́ o ayé rè ayé tó tó àkàmàrà. wọ́n ní sùúrù ò dànù kan sùúrù ní bàbá wa àgbà tó ní sùúrù òun gbogbo ló ní. lójà yẹn ti you tembelu Never judge a book by its cover only. If you can't believe it, you can achieve it. Don't let them talk you down. Even the world says impossible. You got this to You are strong and undefeatable. You never conquer with defeat. Bonus has nothing to do with. Go find in life, oh yeah disability is not a liability. He always says he can, and he always says he can. just wanna do a thing. Honesty is a legacy, and no to failure. Inú tó dì ní kò jẹ́ kí àmọ́nu àṣebí. Tó bá fẹ́ fẹ́ràn mi, fẹ́ràn mi, má ṣe dànù mi. Mm-hmm. Bàbá olùkọ́ wa eléyìí lẹ ò fi ṣe àṣemọ́. Inú dẹ̀jì gan-an ṣe bóun ni kò jẹ́ ká mọ ojú àṣebí beautiful girl we may she. Cause I'm beautiful and wonderfully made Ẹsẹ̀ mi lókè, ohun orí mi dẹ̀ pé Tí ó náà jọjà bùkà ìkọ́bà Ẹni tàró pé kò lè bàgọ́ lè wà kọ́lé alárinrin Ẹ má fojú tẹ́ńbẹ́lú mi mo dẹ̀ mọ ohun tí mo ń ṣe o Ẹni tàró pé kò lè bàgọ́ lè wà kọ́lé alárinrin at me. Ọmọ tó yẹ mí. You are strong, you are wise. Ọmọ tó yẹ mí. Virtuous lady. Ọmọ tó yẹ mí. yẹ ni. obìnrin bí ọkùnrin. ọmọ yẹn pẹ̀lú gbogbo ẹ̀sùn tó fi kàn án guilty or not guilty. Guilty. Are you serious? Guilty. Omo yeni. I, I, mean, mo gbé dani. Ah, I'm so disappointed in you, omo yeni. My sister. Omo yeni. ni. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ó ṣe jẹ́ wọn nìkan gbogbo ìgbà. Ṣo fẹ́ pa wá ni? Ó ṣe ṣàánú wa kí la ṣe fún ẹ ọmọ yẹn kí la ṣe fún ẹ sọ̀rọ̀ kí la ṣe fún ẹ ó ti ẹ̀ ṣàánú màmá ẹ this woman has been through a lot because of you I have been through a lot because of you and I'm so sure that your dad in his graveyard is so disappointed in you ọmọ yẹn ni what reasons. deserve to know everything about this case. Ọmọ yẹn kí ló sọ ẹ́ mm-hmm. Billitude and overlooked. one for Joe Tembelu. Never judge a book by its cover only. If you can't believe it, you can achieve it. Don't let them talk you down. Even the world seems impossible. You got this to your me. You are strong and undefeatable. You never conquer with defeat. Wholeness has nothing to do with going far in life. Oh yeah. This. Feel she got the skills to love me. I want to Gucci move, and need I got to. After taking some bucks, gotcha. La la la la, go down. Mommy, no time, slow down. Don't hesitate, let me rock ya, yeah, rock ya, yeah, rock ya, yeah, rock ya body. I say go down. Mommy, no time, slow down. Don't hesitate, let me rock ya, rock ya, rock ya, rock ya body tonight. I like that, baby. The way she did roll that. roll that. She dey make me want to talk. comes to me and no one can take I go down. Mommy, no time, slow down. Don't hesitate, let me rock ya, yeah, rock ya, yeah, rock ya, yeah, rock ya body. I say go down. Mommy, no time, slow down. Don't hesitate, let me rock ya, rock ya, rock ya, rock ya body. Now. the morning. Oh, yaki yaki, I make you the shake Yeah, I like that. The way she dey roll that, she dey make me want nìyẹn kí ló tó lè wá mí tẹ̀síwájú. maybe he likes you don't you get. likes me. yes. <laughs> i can't even date him. ah babe ó máa cool down ni ṣòrí láti ayébáyé láti mọ̀ pé ọkùnrin máa ń tòsí obìnrin it is just left you to play your game. why is he come on i don't even like him. gosh you don't have to like him but he's our friend. your friend. our friend. your friend. our friend. our friend. our fucking friend. it's okay what is wrong with both of you ah ah kí ló let's use some maturity here ah ah. anyway i'm going now. èmi gan mo ń lọ Ah ah. ṣé ẹ méjèèjì ti plan ẹ tẹ́lẹ̀ ni. whatever mo dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní plan ẹ̀ náà nìyẹn. i'm done. it's fine. don't miss me. She's gonna miss me. Okay. Káyọ̀mí. Dáhùn náà ilẹ̀ tí iṣu kó lè tètè jinná. Yẹ́nì. Ah, fóònù ẹ̀ ló rìn. Oh, okay. Hello. Ṣé mẹ́jọ pé? Ah, babe, what's up? Báwo ni? Mo wà nílé. Um, Rọlẹ́ ọ̀túnla ni Test, iṣẹ́ wo nìyẹn? Ah, in that case, Mama máa bọ̀ nìyẹn. Ó ṣe? No problem, ó ṣe. Ah, mommy, yes. I have to go to school now ṣé kò sí. mo ní test láàárọ̀ ọ̀la ní eight a.m. mi ò dé gbọ́dọ̀ ní ìsẹ̀. ọyẹ́ nílẹ̀ tí ń ṣù. mọ́mì ṣeré lẹ́tọ́ àtàníṣe láàárọ̀ ọ̀la yìí ó burú gan-an tó bá wọ class five minutes after him o ti mí ìsẹ̀ o lè ṣe mọ́ so better kí tó wá máa lọ́ sí mà. but ṣé bí ó lè jìnnà láàárọ̀ ọ̀la ṣe fẹ́ kó fail test ẹ̀ ni. maṣọ. Mm-hmm. So yeah, nigga, just care. She just wanna do a thing. Honesty is a legacy, and no to failure. Inú tó jí ni kò jẹ́ kí àmọ́nú àṣebí. Tó bá fẹ́ fẹ́ràn mi, fẹ́ràn mi. Ó ọmọ ọkọ tó máa ṣe, ṣorí ọ̀rá plateau nìyẹn. Okay kò kò dá ẹsẹ̀ sílẹ̀ o ṣáàtì rántí mo ṣe kọ́ ẹ yẹn. there we go again mọ́mí àti kékeré tẹ̀sí nǹkan wa lóúnjẹ tó fẹ́ máa tún mi kọ́ ni mo ti mọ̀ ọ́. Ah! hi ma hey babe. àwọn kékeré mi máa lọ mọ́ mi time ti lọ. Ah, ẹ̀jẹ̀ ni tó ṣàtàkù pàfi kò fi rọ̀lẹ́ mọ́ lẹ́rìn ẹ́ eh, time ti lọ. mọ́mí mo ní test láàárọ̀ ọ̀la mi ò dẹ̀ gbọ́dọ̀ mí ìsẹ̀ mi ò lè mí ìsẹ̀. Hey, but then, oh, oh, she oh, le oh, jí bíi oh, five. Oh, oh. mi ẹ̀ fọmọ ẹ̀ sílẹ̀ now, she's not a baby. I just kó máa Thank you sis, all right sis. All right girl, yeah. have fun. see, you next weekend. Okay, ìjà ọlọ́run á yẹ fún alẹ́ ọ̀rọ̀ kan sí i. ọlọ́run ṣe rárá ọlọ́run ti gan-an ń wọra gan-an. aláìjà bá lọ òun ráyè òun. yẹ fún kankan sí i. ẹ ló pé o. ah ìyá wa máa lọ. a wọ́n ló rà. Ah, ìyá máa rí ìjà rẹ̀. ah. ah wèrè ní ẹ o. ọ̀gbẹ́ni ilé. àwọn olórí burúkú ni jẹ́. Ah, ọgọ́ ti parọ́ ọgọ́ ti parọ́ ṣe ẹ ti parọ́ ọgọ́ ti parọ́ ẹ wọ́n tó ìbáyọ̀. máa wá sunkún wọn. àmì jésù bá wa tọ́jú ẹ̀ àmì àwọn àwọn doctors tọ́jú ẹ̀ àmì jésù father she must not die amen i must not lose my sister amen in the mighty name of jesus amen please keep my sister amen don't let my sister die. odidi lẹ́ni padà wọlé lábọ̀ ẹ ṣé mo rẹ́jọ́ pín fún ẹ̀dá àṣà ọlọ́run àmọ́ ó sọ fún mi pé nínú ohun gbogbo ó ní kí ṣáà máa dúpẹ́ mo dúpẹ́. Eh bien, au à son nom. Rocher. Papa ah bah, myself. My story. Pẹ̀lú gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi. Ìtìjú ńlá ló jẹ́ fún mi láti padà sí school. Irúkírú gbá ọkàn think straight. I just wanted a change of environment. I just want to go away. But... Mm-hmm. Bilitude and overlooked, one for Joe Tembelu. Never judge a book by its cover only. If you can't believe it, you can achieve. ọ̀rọ̀ lóyìnbó àti ẹ̀kọ́ ló kàn nínú ọ̀rọ̀ ẹ̀ báyìí ọmọ yẹn ni ṣé ló ń kà kí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ tó ṣẹlẹ̀ ah, lójú tèmi èmi fò pé ẹnu ẹ̀kọ́ ẹ̀ ló yẹ kó padà sí i tó bá ti ẹ̀dẹ̀ wá fẹ́ lọ sílùú òyìnbó i mean parí first degree good thing school authority wọ́n wá àwé nǹkan tó ṣẹlẹ̀ sí and that it make unnecessary arrangement so kí ló ń kó ẹ lójú kí ló tó fẹ́ máa ṣe gbogbo ẹ̀ láàbọ̀ àbọ̀ anyway èmi ò dá lábàá o àṣẹ ni mò ń pa fún ẹ it is a command you just have to go back to school tèmi nìyẹn tó bá tẹ̀ máa lọ sílùú òyìnbó wàá parí ẹ̀kọ́ ẹ̀. Mom. Yes, yes. I think you need to listen to your mom. Ó lè believe pé sister tèmi ó lóun ò ní For you, education was paramount. Kilo wa wá ṣẹlẹ̀ Oh, she torí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ yìí? Ó ló believe pé okay, it's the end of the world. It could have been your life. Ìwọ wá sọ́nsìn pé ìwọ ò lọ school mọ́. Look at me. I don't want to have an uneducated sister. You're going back to school. ṣé wo ta sọ sílẹ̀ yẹn kò ni ọmọ yẹn ni. ó ó ó àṣẹ tèmi máa pa fún ẹ ni mo ti pa fún ẹ yẹn. Yeah, I'm going back to máa padà sílé ìwé mọ́ mi mọ́ sọ̀rọ̀. Ṣẹ́rí, for now, a ní láti really take it easy pẹ̀lú ẹ. Ẹ̀yin náà rí pé nǹkan tó ṣe yẹn kò kí ṣe nǹkan tó easy rárá. Ẹ bọ̀ tí fi káyọ̀ mi. Mi ì bá mú nílé lè nà. Ìwọ náà mo rú àbúrò tó ní ó mọ̀ wípé ọ̀rọ̀ ọmọ yẹn ni ojúbọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ èkùrẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ rárá láti ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé ẹ̀ ó mọ̀ pọ́ ọmọ líle ni ọkàn ó le sort of now tá a bá wá sọ pé nítorí nǹkan tó ṣẹlẹ̀ yẹn táwa náà ń bara jẹ́ ó understand tá a yóò mọ táwa ń over pamper sort of we are not helping her. mi ò ní pé kẹ́ máa lọ òun mọ́. mi ilé òun mọ jẹ́ kó padà sí school just go and talk to her talk to her in the language she would understand. Bẹ́ẹ̀ dábàá lọ́wọ́ yìí bẹ́ẹ̀ dábàá lọ́wọ́ yìí. ẹjọ́ ẹ̀ kó máa tọ́wọ́ máa lọ dá mi létí ẹ̀ máa wà lórí dá mi létí ẹ̀ sọ́yọ̀ tí wà ní wíwí sọ́yọ̀ tí wà ní wíwí ó máa tọ́wọ́ ẹ̀ àwọ̀ ẹ̀ ó máa tọ́wọ́ ẹ̀ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ yani rude ṣá you're very rude mo ń bẹ̀ sọ̀rọ̀ o ò dá mi lóhùn ó ń fi mí kaṣọ ọmọ yẹn ni ṣe jẹ́ kí n sọ tòótọ́ fún ẹ because kò sẹ́lómi tó lè sọ tòótọ́ fún ẹ ju ọmọ ìyá ẹ lọ what has happened has happened and there is nothing we can do about it oh you have one leg so just like you have one life when it's gone there is no replacement. gbogbo nǹkan láyé ètò ń ṣẹlẹ̀ sẹ́dà ọlọ́run mọ̀ sí ó dẹ̀ nídìí tó fi jẹ́ kó ṣẹlẹ̀ ọlọ́run ti rí ẹ tán kó tó jẹ́ kírú nǹkan báyìí ṣẹlẹ̀ sí ẹ. He knows you are a strong woman. You are great. Ọlọ́run ò ní jẹ́ kí ìdààmú tó ju agbára lọ kó bá wa. ó ti mọ̀ pé o ní agbára láti withstand eléyìí ló ṣe jẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ. ó fi ẹ́ lẹ́sìn fún àwọn tó weak jù ẹ lọ ni. Look at you. You're still beautiful. Yes. Just got your swag, girl. God has a reason for letting this happen to you. It's because He knows you can stand it. He has seen you, He knows you're a strong woman. So because this happened to you, ó fi pé all your dreams and aspirations will be dead. My sister, you can still be who you want to be with this one leg come back to your former self that happy jumpy sexy self my sister well it's your life you can choose to live it the way you want it's in my mind packing for school. Really? Are you serious? You're such a great girl. Okay, let me help you. Naughty girl. Naughty girl. Oh, oh, oh, jẹ́ kí n máa rojọ́ òṣì máa fọ́ etí ẹ̀ ń sìn. Naughty girl. Oh, okay. So base. Oh, mama, wọ́n ní Fridays ní school. pẹ̀lẹ́ sá àmọ́ bóyá ẹ lè help wa out à ń wá ìyàrá ń bíbá yín so I don't know if there is any way you can be of help. okay yàrá téèyàn ń gbé. bẹ́ẹ̀ ni. ó wà dáadáa bí wọ́n ti fẹ́ sí ni. ah that's nice. àní eléyàn kan eléyàn méjì àní eléyàn mẹ́rin eléyàn mẹ́jọ gan wa bí wọ́n ti fẹ́ sí ni ìyàrá tẹ̀sí ń wò yìí àní jẹnẹrétọ̀ jẹ́ pé tí iná bá lọ báyìí standby kí yóò sàmọ̀ tàn sí ẹni ní rúùmù kan wà dé pé àní tọ́lẹ̀tì ń bẹ ẹ mọ̀ dáná ń bẹ kò sí tẹ́lẹ̀ ṣe rúùmù bẹ ẹ gbà fọ́ọ̀mù ni. okay. ta ló fẹ́ ṣẹ́yìn gangan ni ẹ fẹ́ gba rúùmù. Um, actually àbúrò mi ni mo kàn ní pé kí n kọ́kọ́ wá béèrè ẹni ta lè rí ni. kọ́ńdà jẹ́ ká yọ̀. okay babes come. Um, àbúrò mi ni. ẹ má bínú kí mo rí lẹ́ẹ̀kan náà. ẹ sọ pé room wà pé. kò sí kò sí ẹ má bínú mo ṣe mistake ni kò sí rúùmù gbogbo dáhùn ló ti full up and um, pile up kò sí rúùmù kankan kódà ilé ìdáná ẹ lè rí ẹ lè sùn kò sí rúùmù ni. bọ́ ẹ̀yin lè ṣe something sí pé yàrá wa pé kí n pàbúrò mi lọ́wọ́ mo ní kúrọ́ mọ́ yìí ah, ah. a ní òsì rúùmù ṣùgbọ́n o tẹ́ bá fẹ́ rúùmù ẹ lọ sí bóyá next street sí kẹta sí àyìn hostel ló ń gi ìdí wọn lè gbé nù ẹ má bínú kékeré mo bínú yín tí wọn lè gbé gangan nù kò sí ní tẹ́ ẹ fọ́ arẹ́bẹ̀tẹ́ ẹ̀fẹ̀ bọ̀ sí bíbá n ò lè rí. oh, an uneducated sister. crap wo nìyẹn? Mo dẹ̀ wọ̀n látẹ̀kan o lè wá bóyá ibo àbí ẹyin tẹ̀mí tí màá lò kúrò rè dó o lè wá ṣí géètì. Ẹ má bínú. Ìbò tẹ́ bá máa tọrọ owó lọ́wọ́ èèyàn, ẹ máa mọ bẹ́ẹ̀ ṣe máa ṣí géètì. Rubbish. Hi. Hello. You cannot look familiar. We've met before. Oh, probably. Oh, sorry, my bad. Ekasun. Ekasun. Hello. I'm fine. Oh, I met you before. Yeah, I was from a student here, from an accident. Oh, yeah, yeah, I remember. Ah, oh, Money. Wow, she used to dance here. Yes. Yeah, thank you. Oh. As in, she used to dance, like. Yes. Mm-hmm. oh, ah, but kí ló what's the problem? And uh, actually, uh, I need yàrá mi báyìí. Àmúdẹ sọ fún máà ní ilé nǹkan pé I need yara. Wọ́n ní yàrá wà the next minute wọ́n sọ pé kò tún sí yàrá mọ́ we are so confused i don't know. kí lè tẹ́ máa sọ fún wọn pé kò sí yàrá mọ́. are you the porter or the gate man. ṣèjèjì o stupid. back to back duty. kí ni orí ètò ṣe máa sọ fún yín pé kò sí room bíbá yìí. irú wọn ò lè gbé. will you shut up ah, ẹjọ ẹyin girl ṣé mo sọ fún yín pé idiot yìí ó toast me as in this idiot won't ask me how. <laughs> kí ló fọ ni ẹ má rẹ́rìn náà ah, ah. o gbọ́n kan tó tó ló tó fọ. bọ́ọ̀kẹ́ ká fèsì reality kò ń ṣòwò bó ṣe rí ẹ náà ló ṣe tó sí ẹ. wà á kí wọn tó sí ní pàṣẹ. èwo ni ọ̀rọ̀ wo ni. o ṣe lè lọ o ṣe lè lọ o ṣe lè ní. o ṣe máa tó ṣe ní o ò wé rí mo sọ̀kò oh, mi o mi nìkan tó sọ. bọ̀gẹ́sì bọ̀gẹ́sì bọ̀gẹ́sì sorry sorry no no sorry. ẹ má bínú ẹ má bínú. sorry ma ṣe lédè ìjọsìn mọ̀ pé olóhùn tó ṣe ẹ̀wọ̀n. ìjọba bú èrè ṣe rí. ó dàbí rag. ẹ má fi lùtù fi sókè. jọ́ọ̀bù náà Ah, what's all this. ṣé òkè sọ̀rọ̀ fún yín ni mo sọ̀rọ̀ fún yín ni. stop it stop it So um, my room, my my, my room is um upstairs. Okay, it's okay. Okay. Okay. okay. My room is upstairs. Okay, me, Yarami. I don't mind. I can stay there. You can? Yeah. She can. No problem. Say you go kin. Tell you so do you can. Ah. ah ló ṣe mí àbí kí n sáré sí ẹ ni padà sí gate. fídíò ah, ah, ah. eh, tí mo wọ́n yìí wọ́n ti yàwó rẹ̀. sorry let me just take it. ẹ jà lọ ẹ jà lọ. mo sick boy sick eh. Eh, èmi mo máa pa ẹ́. stop so yeah, nigga, don't just care. She just wanna do a thing. Honesty is a legacy, and no to failure. Inú tó dì ní kò jẹ́ kí. Àní ìkẹ́ sí ilé o. Ẹ máa máa sí ilé o. Bóyá kò tí ì mọ̀. ìyẹn túmọ̀ sí wípé ọkọ ẹ fi lọ́kàn balẹ̀ ìwà tí mo wí pẹ̀lú mi tó fi ń fi lọ́kàn balẹ̀ tára mi fi ń dán báyìí ó ní kò continue àti màwò pẹ̀lú mi i'm begging. èmi ni mo jẹ́ kára ẹ máa dán. irú èèyàn wo òun lọkọ ẹ jẹ. Ah, ọlọ́run àǹtí olùdóhùn èèyàn dáadáa ni. Pẹ̀lú mi pé a máa ń mìsì tó bá tètè dé ọ́fíìsì, mo sì special èmi, a máa ń mìsì tó bá tètè dé ọ́fíìsì. Ẹ ọ́ lọ fọ naira ni. ọmọ akun yín ní four million naira. four million. bàbá Kàsálí. sọ́kọ́ mi ṣe gbogbo ọdún ìròyìn. ṣáyé àwọn ìyá yín fẹ́ bàjẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan ni kò lè fún ọ ní four million naira kò lè sá lọ kúrò ní kọ́ńtì ìyá àbí. four million naira how how come you go you don't understand you, you don't understand anything you're talking about you don't understand o yé mi. ọjọ́ àwọn ọ̀sẹ̀ ti wí ṣọ́ọ̀tì yìí ti máa fi máa pa ọjọ́ kẹta sọ ilé ìyá àgbọ̀nà mọ́tò tó yìí lára. ẹ kó sùkú òbí jọ àbẹ kó sùkú òbí. ilé ìyá àgbọ̀nà mọ́tò yìí lára ni. ẹ máa jẹun gbígbóná báwọn tó bá lè tutù pẹ́rẹ́ ẹ yọ̀ lórí ilẹ̀ gbígbẹ́ ẹ̀sìn ní ìdílé láì farapa. sàlíkà aláyádínà àrùn sọ̀kalẹ̀. a ní kò sọ mí látẹ̀yìn jíde ó mọ̀nà ikú wálé àmọ́ sọ́ọ̀lù. ìlú kò aláàánú mi lọ o. kò ajíta mi náà lè á kí mọ́mì àlìfàṣáwù.

ẹ̀dá aráyé iṣẹ́ ìbínágbá mú. sítọ̀ olómìnira ti dànù. dànù kí ló ń jẹ́ bẹ́ẹ̀ dànù. ó ti sá lọ. aláwùmá lílá fi alùmùkìrìmù aláwùmá jíta wàlìbánà. eléyìí lọ́ba yí ẹ̀jẹ̀ ni ó ń lọ́ba tí ẹ̀jẹ̀ ni eléyìí ò ń ṣèyàn. Ah! ẹ jọ torí ọlọ ẹ wò bí mo ṣe ń wò yín ẹ ẹ rọra pẹ̀yìn ìdàkẹ́gbẹ́ mọ́ sí bọ́lẹ̀ gbà wọlé. mo ti ń tọ́kùn ọ̀run o ó ti tásìkò fún láti tó bí ajá kí wọn tí wọn fi gbà lọ́wọ́ ẹ̀. wà á bẹ́ sàkẹ́ta góòdì mi UKB máa pa wá lónìí. ìyá jíde. olóhùn tó ṣe yẹn á ṣe mí ìdádì. bàbá ah. ṣèyún ògùnṣe táwọn rìwálíà tí wọ́n lọ́wọ́ sí i àwọn tí wọ́n ń sílẹ̀kùn ayé tí wọ́n ń tì í iṣẹ́ ibi lọ́gbà mú torí owó èṣù ni wọ́n pè ránṣẹ́. àmọ́nu àṣebí tó bá fẹ́ fẹ́ràn mi fẹ́ràn mi má ṣe dàrú mi náà. bàbá olùkọ́ wa eléyìí lẹ ò fi ṣe àṣemọ́ inú dẹ̀jì gan-an ṣe báwọn ni kò jẹ́ ká mọ ojú àṣebí. who deal with me shit Cause I'm beautiful and wonderfully made Ẹsẹ̀ mi lókè, ohun orí mi dẹ̀ pé Tí ó na jọjà bùkárí kọ́ba Ẹlẹ́ta rò pé kò lè pàgọ́ lè wà kọ́lé alárinrin Ẹ má fojú tẹ́ńbẹ́lú mi mo dẹ̀ mọ ohun tí mo ń ṣe o ẹni tá a rò pé kò lè bá a kọ́ lè wà kọ́lé alárinrin. Hello. Hi. Hello. Hi. Hey, madam. I was talking to you. Okay. Well, <laughs> where to? my house there. I just wouldn't bought that. No, no, no. something I can give you a ride. Oh, thank you, Mr. Ride. Hey, hey, hey, hey. Look, look, madam. I don't mean any harm, okay? I just want to assist you, that's all. I don't need your assistance. Thank you. Well, I'm Mike, by the way. I know you ẹ má fojú tẹ́ńbẹ́lú ni mo dẹ̀ mọ ohun tí mo ń ṣe o ẹni tá pé kò lè gbà wà kọ́lé alárinrin ọmọ tó yẹ nìyí ọmọ tó yẹ nìyí. strong, you are wise. Ọmọ tó yẹ ní. Virtuous lady. Ọmọ tó yẹ ní. kí ló ṣe mọ́tò ìgbà kò sí nǹkan tó ṣe é. ní kò sí nǹkan tó ṣe mọ́ ọ̀yà múùfẹ́ máa ní kò sí nǹkan tó ṣe. ó kọ̀ wúkọ sí ṣe bẹ́ẹ̀ rí ẹwà ń bẹ̀ tó wúkọ tó dákẹ́. mọ́tò wúkọ. ó kọ̀ wúkọ dẹ̀. ẹ wo bí ẹ wo bí ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ pe àwọn tó wà ní campus kó gbé taxi mi wá kó gbà wá níbi tá à lọ nà án. wọ́n gbowó lọ́wọ́ mi. wọ́n gbowó lọ́wọ́ ẹ ẹ gbà. ẹ bá ń pọn ẹ bá ṣọgbọ́n ọmọ àtúntò fẹ́ fún ọmọ àmàwá yẹn pọ mọ́tò. ó yá ó yá ẹ̀pọ̀ ẹ̀pọ̀ ó yá ó yá ẹ bá ń pọ ẹ bá ń pọ. ẹ wọ ẹ wọ ẹ wọ bí ẹ bí ẹ bí ọ mọ́tò mọ́tò ò ṣe pọ ẹ pé àwọn mọ́tò mi kan agbó àkóńbí ni wọ́n sọ ti sọ́bìṣì náà. ìgbà táwọn kan mọ́tò yóò dá kí ni reason tẹ̀síwá fi gbé wa ẹ ṣe lọ sọ mọ́tò yìí tó bá ti bàjẹ́ náà ẹ máa wọ bọ̀bọ̀ yìí ìwọ ló ń bá wọn rojọ́ ìwọ ló ṣe ń bá wọn rojọ́ ṣòṣìṣẹ́ àwọn pípò yìí ni ó ṣe mọ̀ pé àwọn driver yìí wọ́n stupid gan wọn ò dé wà reliable at all ṣé ọ̀lẹ́ sọ àbí sọ lẹ́nu ọlọ́run tó ọ̀rọ̀ tí èso make sense o ṣé ìgbóhùn lọ́wọ́ wa ni. n kọ́ kò ṣe ọ̀rọ̀ mọ́tò lẹ́ ń sọ. ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ṣọ́rọ̀ nìyẹn. mọ́tò ìbò ṣe wà ìjẹta mọ́dé láti Kaduna. múlẹ̀ iyọ̀ ṣọ́rọ̀ nìyẹn àbó ṣe ọ̀rọ̀ ṣé ìgbóhùn lè lọ Kaduna ọkọ̀ tí ẹ̀ lé ní àbọ̀ mọ̀. bọ̀dà ó yẹ jẹ́ máa pọ̀ ẹgbẹ́. mo rẹ ọ̀nkú ọ̀nkú kí ló ṣe mọ́tò yín náà àtàwọn bẹ̀ látẹ̀ nǹkan. kò sí nǹkan kan tó ṣe ó máa dáhùn sí i ó máa dáhùn. wọn kò start látẹ̀ nǹkan ń bá a fà á náà. ó máa dáhùn ó máa dáhùn. babes i think ká máa kúkú máa rìn lọ hostel jìnnà mọ́nà ayé ká fẹsẹ̀. i can't bọ̀bọ́ yìí láti fún wa lówó wa they say mi ti fẹ́ kó stress ara ẹ̀ ṣé you get there's no point ká máa rìn lọ hmm? ó máa pe taxi mi ní káàbà dẹ̀ rí àmà àdóde cab mi kò dé mi. ìwọ mọ́tò yìí má dojú tì mí. yóò tójú ti ti ti tiẹ̀ tó ti padà lẹ́yìn this car is not gonna start man. Oh. I think we should just go. now today I want local ìsọlẹ́nu ó ṣàfún wa lówó wa padà tá a fún un ẹ̀ lọ́mọ tó rẹ̀ gbowó pé. Jenny. Ah. I thought it was you. breakdown. It's car breakdown. I don't know. Fine, how are you? Ẹ jọ ẹ ẹ̀dẹ̀ yá mi bátìrì ọkọ̀ yín kí Ṣé ń gbóṣì? Ṣé ń gbọ́rọ̀? Ṣọ́ra mi ẹ̀ Bátìrì ọkọ̀ yín kí n fi. Hello stupid. Oh, yeah, Bobo. it's a car. All right, get your friend. Let me drop you guys off. Okay. Oh, you guys come on. Thank you. Really? It's good. Quer banco, ẹ bá pọn mo gbẹ níṣòro. ẹ dẹ fi wọn lẹ ẹ fi wọn lẹ ah owó mi kú five hundred owó mi kú five hundred. ó dẹ̀ kórè bọ̀bọ̀ yìí ó ti sí kórè ẹ̀ ò pé jẹ́ ká máa lọ. yé yé ìyá mi o. orí ẹ bẹ́ẹ̀ ṣe. kabilétọ̀ yọ màá rówó lọ ṣe mọ́tò àwọn ọ̀dẹ̀. any what? ẹ dúró bẹ́ẹ̀ jáyìn bọ̀ ẹ lọ ní ìsìn tẹ́jọ́ ìṣeré cannot stop over àjọ ẹ̀ ti wà ní hostel yẹn ti ẹ̀gbọ́n ìbò kankan you cannot even um, exaggerate eh, to get to ní school ẹ̀gbọ́n ìbò kankan ẹ̀ wá fi tuntun wà ní campus yìí o gbogbo èèyàn tó bá lọ tó bá bọ̀ ní sà ń sẹ́kì wọn ni especially ẹ̀ bá ti ń jáde à ń sẹ́kì anybody ni so à ń sẹ́kì yín ẹ̀dùn dáadáa. ẹ Yeah, thank you very much. Thanks for your for always being there for me. Thank you. I really appreciate it. Anytime. Thank you. Let me get your door. Huh? Thank you. ẹgbẹ́ kẹ́kọ̀ọ́ lọ́wọ́ olùsísọ́ ọ̀gbọ́n pé dákúgbà gbẹ́kẹ̀lẹ́ olùdóyè. actually waiting for you. Oh, okay. Would um, dà be o ti yeah ó ti rẹ̀ mí but you ló fẹ́ sọ now. no since tó ní pé ó maybe you should go and relax My bá ẹ sọ̀rọ̀ later. all right then go take care. Uh, ìsọ́sàn tí àwọn skul tí wọ́n fún wa òun là ń tẹ̀lé. Mm. òun ni ò mọ bí ó sì yẹ kó sọ̀rọ̀ ṣe rí àwọn skul ọ̀sọ́lítì àti gbogbo àwọn lẹ́sọ̀rà ni wọ́n ti sọ pé nílé ìwé yìí o ipe gbogbo èèyàn tó bá ti fẹ́ jáde báyìí ká máa ṣe ọtí mi sàṣì fún wọn ni mm. torí pé gbogbo Facebook àwọn ọmọ ọlọ́mọ ni wọ́n ti jí lọ létan tán ti tà fáwọn yàlákàrà wọ́n tà fáwọn yẹn onídùndùn òun mm. tó wá dá yín dúró kò ní má lọ fà pòsì ni ká ló ní má lọ fà pòsì ó yẹ kó mọ̀ bó ṣe fẹ́ ṣàlàyé só ti yé yín ẹ má bínú ìjọba ló fẹ́ ṣiṣẹ́ edu dáadáa o. adákan gbé gégégégé kìíní kúrò mo rò pọ́ rẹ̀ yín. ẹsẹ̀ kan sí ẹsẹ̀ kan sí. kan tó sọ yín lọ. ìbá kọ́njúkọ́njọ yín wọ́ọ̀dẹ̀ yín méjèèjì. ẹ dákun ẹ má bínú ṣé ẹ jí geography àwọn ọmọléèwé gbé sáyà yín ni abẹ́jí gímọ̀ àgání kí ló ń táyà yín ti kó fáírọ́ọ̀sì tí ṣe gírígírí báyìí. kí lẹ́yìn fọwọ́ fún gan ẹ̀rọ mílíkì ni ó lè kàn ni ẹ dákun ẹ túra ká oje. lórí burúkú ṣe n tán fi ọ sọnù ọlọ́run ló tẹ̀ ní ká sọ gan kó ṣe yàtọ̀ láàrin gba gbẹgbẹgbẹgbẹgbẹ wọn ni kó máa sọ̀yàn gbẹgbẹgbẹ wọn ṣe mílíkì ni. ẹ lọ rí ìyá ní abúlé kán lè mú kán lè mójú tó yín torí oògùn òyìnbó ò lè gbọ́rọ̀ yín. mo wúri mi ló dàbí ọ̀pọ̀ òyìnbó kò sẹ́ni òyìnbó kò lò sí yan. mílíkì yan kan lórí ibú. ó wà lára ẹyin ẹ sáà máa kó ẹ máa kó fẹ́ sùkú àwọn ọmọ lọ́wọ́. ẹ àṣeyàwó ṣẹ náà ni ọlọ ṣẹṣẹ ní ìyá pẹtrọ. ẹyin kan ìrìkù lẹ máa ń rí ẹrí nǹkan tó darí láyé yìí. ẹ àrí kankan náà mọ léwe yìí. Ah, òun ló dájú sáwọn ọmọléwé lolúwe wà mú ọmọléwé kan kọjá mi máa ń jó ni mo ṣe wò nù ìtàn rẹ̀ wà bí eleganza by romani ah, sẹ́yìn rí. ẹsẹ̀ ọmọ náà ni wàá wòran gbàyìn sẹ́sẹ̀ ọmọ náà ni wàá sọ. mo ti fura sí ọ sọrí ẹ kò sígbà tó ní tẹ ìtorí bíi tí n bá fojú sí torí pé mo ti sọ fún ọ pé ọwọ́ sí ọ ọwọ́ sí ọ mo fẹ́ fọ lẹ́nu torí ẹnìwọ́n náà ṣe lọ sí báyìí ọ ṣe kí ni ọ wojú mi kì í dáyẹ ìwọ kẹ wojú o bàbá kọ ya kọ ya wojú kọ sọ ti rí kọ ságbẹrẹ sí. ẹ ẹ lè sì kí ni ọlọ́run tiẹ̀ ló ní ká sọ sí àfihàn láàrin wa pé ọ̀gá rẹ ọmọ sẹ́rẹ̀ o ìwọ náà bá máa gbéraga ọlọ́run ló mọ ya àwọn ọmọ tó ti fi kinní ṣàkọsí nígbà pé kán wo three star wọn mọ pé ẹnu géètì lè lò sí wa olùsọ mọ kọjá ládùúgbò òun ó rò pé ṣe gidi kan ní ṣe wọn ní mọ pé ṣe security ní ṣe. ọ̀gá ọ̀gá ń wojú yín o. èmi kò wojú ẹ̀. sọ̀rọ̀ pé lógo ọ̀rẹ́ wọn àgbọ̀dọ̀ ya fọ́tò bàbá ya fọ́tò wọn photographer ó sì wọ́n torí bọ́ pọ̀ sí múra ìwé wo Why would you barge into my room like that? Who are you? Why would you barge into my room like that? do you realize this is a female room o kò wọlé o tí ẹ̀ kan lẹ̀kùn no knock no nothing hello are you okay why are you staring at me o ò lè sọ̀rọ̀ ni o ò réyàn rí why are you staring at me. i'm so sorry i'm so sorry kò kú ṣe pé mi ò réyàn rí you're just really beautiful for a physically challenged person and again i'm sorry you're just breathtaking. thank you what do you want. sorry about going to your room. I'm actually here for Betty. She's in the next room. I'm sorry again. It's okay. Bye. Oh, oh baby. to I got held up. It was crazy. Are you mm. sad? Of course I'm sad. Shall we? Anyway, um, meet my friend Amoyeni. Oh. My boo. I met him already. Ó rántí ìjọ wà ní pool tọ́rẹ̀ mi sọ pé òun bọ̀ ta dúró dúró dúró. oh she's the naughty yeah i remember hi how how are you. i'm fine. what's going on. anyway um, mo ń tẹ̀lé bú mi lọ for the weekend so till sunday don't miss me. mo ń lọ fún weekend so èmi nìkan ló máa ṣẹ́kù nínú room yìí throughout the weekend. dọ́ọ̀ ṣé mi sọ ma pé kò ní boyfriend or ṣe. Or should we introduce one of your friends to her? Nah, my friends don't go down like that. Shut up. Don't worry, I'm a boyfriend. Let's go, baby. Bye. Bye. Man, miss me, Juba. I'll never miss you. <laughs> this morning can't find my crutches. What? How come? I don't know. It's really, really strange. I've looked all over the room. I've checked everywhere. can't find it. I need to go home. Could you please come take me to the park? Well, I just got to the gym. I'm working out now. Okay, yeah, I'll be on my way. No, no, no, I'm on my way. I'm on my way. I'll see you soon. there? All coming, please. Oh, thanks for calling. Boy. Thank you very much. What happened? I just woke up this morning and my crutches nowhere to be found. How come? I thought you were never without them. Yeah, I slept here last night. I put them here. And I woke up this morning to use my crutches, couldn't find them. I've looked all over the room, I've searched everywhere the wardrobe, the toilet. I can't find them. So strange. I don't know. Did you ask your friends? Ah, they've all gone home for the weekend since yesterday. I called them anyway. I called them to ask, but they don't know anything about them. That doesn't matter now. Let's go. Are you ready? Yes, I'm ready. I'm ready. I'm ready. I'm so ready. Uh... Are you taking all this? Yes, I am. And carry on. Yeah. bọ́ lójú bàbá yarọ. ẹ gbà wá o ọmọ bọ́ lójú bàbá yarọ ẹ lákọ ẹ sànú wa gorí ọlọ́run o ọlọ́run ò ní sọ́kù wà nígbà tí mo ọmọ bọ́ lójú. Baba ya ẹ dákun ẹ ṣàánú wa lórí Ọlọ́run àmì o ẹ dákun ẹ ṣàánú wa o ẹ ṣàánú wa nítorí ọlọ ẹ dákun wọn àní sọkò bànújẹ́ sínú ẹbí tiyín náà o ẹ dákun ẹ nítorí bébí onípa yín ẹ dákun ẹ ṣàánú wa. ẹ gbà wá o ẹ ṣàánú wa nítorí Ọlọ́run ọmọ fọ́ lójú bàbá ya rọ ẹ ṣàánú wa nítorí Ọlọ́run ẹ gbà o ẹ dákun ẹ ṣàánú ẹ ṣàánú ojú ní ìlú ẹgbà wá o. ẹ dákun ẹ torí Ọlọ́run. àmọ́ fọ́ lójú bàbá yarọ. ẹ dákun ẹ torí Ọlọ́run. Oh, thank you very much. Thanks for always being there. If not for you, how would I have moved? Thank you. Uh, let me give these people something. ẹ gbà o ọmọ fọlọ́jọ́ bàbá yàrá ẹ tàánú ayé ẹ tàánú o. Do you know this woman? Eh, it's a man. It's a it's this one. Let, let me see this. Eh, it's a it's a it's a leg for for arrow. Uh, eh, You're uh, eh, blind? Eh, he's uh, it's a blunder. No, Come. it's not. Eh? Hey, hey, I'm not, I am not a transition. It's a transition for like you. Baby, these are your crutches. Yeah, these are my crutches. This is so unbelievable. similitude and overlooked. One for Joe Tembelu. Never judge a book by its cover only. If you can't believe it, you can achieve it. Don't <laughs> You're not serious. Ufona out the comedian. That's oh, oh, interesting. Ah, ah, ah, Yẹni, it wasn't a Sawale. Sawale. ṣẹwà. mo ń rẹ̀ bí. báwo ni dé yìí. Ah! thank God for tonight. báwo ni school. ah school fine o kò sí problem but ká má parọ́ ó wà stressful really stressful. well it's expected ṣé wọn kó ti tó jọ mẹ́ta kan ìwọ̀nba um, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tó fi lọ yẹn ó ti fẹ́ ṣàjòjì lára ẹnu ìwọ̀nba díẹ̀ náà ló kù ṣòtú bọ ọkọ hmm? ọlọ́run á pín in lọ́wọ́ ṣiṣẹ́ àmín mà ṣètò gbọ́ christian wa pẹ̀lú ẹ kò ní rẹ̀ it's just for you while. Oh. something very funny tẹ ṣẹlẹ̀ ló tẹ̀ wá lẹ́nu sista mi. really hmm. me. mọ́mì ẹ̀ẹ́nì bílíìvù pé ṣe ni àwọn lunatic kan ní hostel mi wọ́n lọ jí crutches mi ṣá. wọ́n jí crutches ẹ̀ school. ìyẹn wọ́n lọ fi ń tọrọ bárà. èyí ah. náà ṣe ah. àwọn ọmọ school. Ah, i'm telling you no àwọn ọmọ school kan o àwọn security hostel mi ìgbà tó wọn tún máa tún wá tún wọn láṣìírí ọ̀rẹ́ mi tó wá gbé mi ibi táwa ń gbà lọ ṣe la rí wọn lẹ́gbẹ̀ẹ́ títí tó ń tọrọ bára pẹ̀lú crutches mi. Ah, on ah. security hostel ẹ̀ ló jí crutches ẹ̀ kó. yes ma. ọ̀dà ọlọ́run ṣe ó ṣáà ti rí nǹkan ẹ̀ ara àwọn challenges to máa máa rí náà nìyẹn ṣe ti gbọ́. agbára ọlọ́run wàá dẹ̀ borí gbogbo ẹ̀. á dìtàn àmì gbogbo tó là kọjá yìí àdìtàn àdìgbàgbé. àmín mà àmín jésù. ṣé ti gbọ́ ọkọ mi. sis ilé tí a wá bá iṣẹ́ máa fara mọ́ wa díẹ̀. ah hmm, sista mi nǹkan máa ti change yàtọ̀ sígbà tẹ́yìn wà ní campus. Hmm. ẹ jẹ́ ká rí gbọ́. n padà sí school nírọ̀lẹ́ ọ̀la. Ah, ah, kí ló dé. n ah, lecture lectures. báwo ló ṣe máa ṣe báyìí because èmi ní very important meeting pẹ̀lú àwọn client mi o mo ò dé lè afford láti miss ẹ. má mm, ti wọrí má wọrí má lọ́wọ́ boss. boss màá bẹ gẹ́ẹ̀tì cabman. wo ranike máa wọ. mo máa gẹ́ẹ̀tì cabman tó. Wọ́n for tẹ́ńbẹ̀lú. Never judge a book by its cover only. If you can't believe it, you can achieve it. Don't let them talk you down. Even the world seems impossible. You got this to your knees. You are strong and undefeatable. carry market come now. <laughs> oh boy this one na half meat too. why una carry half meat come for us now. How they talk like this? This one I confirm woman being o oh. ah one I have meat see everything now. This one no be confam woman being This one I have meat boss. Uh-uh. oh boy now wait to be this now. Don't mind it, Jerry. Now market as usual we carry and come before. Uh -uh. Now how body be this now. oga leave that one though. everybody don't wise for outside though. we no see people carry again though. omo na wan spoil my business since the time i don't do business i don't ever carry half meat come do this business. see for my spiritual mind as i dey talk for my spiritual mind as i dey talk carry this bear go where e come from if not I'll carry you join this meat where they here. Father, carry that body come join my Oh, but that time. oh. Guy, carry that thing from here, Joe. Carry on. I'm gonna bring the next bit, go. a get overlooked. One for Joe Tembelu. Never judge a book by its cover only. If you can't believe it, you can achieve it. Don't let them talk you down. Even the world seems impossible. You got this to need. You are strong and undefeatable. You never conquer with defeat. Wholeness has nothing to do with going far in life oh yeah. Disability is not a liability. He always says he can, and he always says he can't. Alright. La la la la la la la la la la la. Ọmọ tó yẹ ní. Ọmọ tó yẹ ní. You are strong, you are wise. Ọmọ tó yẹ ní. virtuous lady. ọmọ tó yẹ ní. obìnrin bí ọkùnrin. ọjà ni mo nílò ọjà ní ọjà ní ọjà. sùn ọmọ ilẹ̀ ṣùgbọ́n olójú ọlọ́dọ̀ rẹ̀ kí wọ́n á ọmọ ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka táwọ́ èmi alẹ́ bí oṣù ni. ṣé kàn ṣe yín ní òtẹ́ bá dàgbà ó ní kẹ́ má dànù ni. ọjà mákẹ́. ekúkẹ́kù onírùn kò borí eku asín igikígi onírùn kò borí igé fọn kí ọkùnrin àti obìnrin kọ́ máa wárìrì fún mi nínú ọjà yìí. láfẹ́fẹ́ bá fẹ́ àkọwé epo lára bájú tún mi là ọjà ọjà market another fantastic movie by Gbenga Dina ọjà market kárí kára àkàfọwọ́ ẹ̀ ṣe nǹkan rẹ̀ ọjà market Ọdúnladé Adékọlá ni Mr. no hall. mélòó mélòó lè mi understand ọ̀nà tó jẹ́ pé láìpẹ́ láì jìnnà ò ní fa chain dì mí jẹ́ kí n gbọ́. ọjà mákẹ́ ẹ kìlọ̀ falagbara yìí kúrò wáṣẹ torí pé mo lè fòyí mo lè fòyí báyìí láti ẹ̀fẹ̀ ń kàn tà. ọjà mákẹ́ sítẹ́ẹ̀mù ojúmọ̀dé adékọ́lá ìrètí ọ̀sàyẹmí gbẹ̀ngà dínà mùsùn ọ̀dà ẹgbẹ́ mi ṣẹ́gun kúngbẹ́ olúolówó gẹ̀mà bọ́sẹ̀ àrẹgbẹ́sọ lẹ́kàn látúntì túndé as written produced and directed by Benga Dina now on DVD marketed nationwide by Yitcom Film Production and Yarale Shopping Complex Balade Oshodi Lagos ọjà market grab your copy now. yeah, hard. Militude and overlooked. One for Joe Tembelu. Never judge a book by its cover only. If you can't believe it, you can achieve it. Don't let them talk you down. Even the world seems impossible. You got this to your You are strong and undefeatable. You never conquer with defeat. Bonus has nothing to do with going far in life. Oh yeah. Disability is not a liability. You will say it can yẹni. obìnrin bí don't just care. She just wanna do a thing. Honesty is a legacy, and no to failure. Inú tó jí Tó bá fẹ́ má ṣe dànù mí iná bàbá olùkọ́ wa eléyìí ilẹ̀ ó fi ṣe àṣemọ́ inú dẹ̀jì gan-an ṣe báwọn ni kò jẹ́ ká mọ ojú àṣebí. Ògé wù mí ṣe cause I'm beautiful and wonderfully made. Ẹsẹ̀ mi lókè, ohun orí oh, mi dẹ̀ pé. Ah. wọlé alárinrin ẹ má fojú tẹ́ńbẹ́lú mi mo dẹ̀ mọ ohun tí mo ń ṣe o ẹni tá a pé kò lè bá kan lè wá kọ́lé alárinrin ọmọ tó ọmọ tó yẹ ní. you are strong you are wise. ọmọ tó yẹ ní. virtuous lady. ni. Virtuous lady. Ọmọ tó yẹ ni.